sábàdà ìlọrin fi ṣe gbẹ̀mí dẹ̀lú ìjọkọ̀jọ. ẹ̀kọ́ kéwú kíké níbàámu pẹ̀lú àlùkùránì òun súnà lákẹ́kọ̀ọ́ yóò fi mójútó rẹ̀ tó mú ọba Allah yóò sì kú kẹ́kẹ́ bọ́nìrà rẹ̀ wọ̀mọ̀lúàbí àmójútó tó péye ń bẹ ní tẹ̀pẹ́ àyíká ìbẹ̀wò àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pé bá àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìtìdá ilé ìdádí òfin mọ́sálẹ́wì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán ìfẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàkọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ rí àkùránì ìyẹn tàbídùn kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbàtọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli programu ajábàtà ìlọrin kwarasi nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orí ọ̀yìn lájábàtà nílọrin pẹ̀lú zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jamaa ajábàtà ìlọrin ní ìtẹ̀síwájú ti dé mákẹ́wù kíkẹ́ káyọ̀kámọ̀ fẹ́kọ̀ sanáfù ni. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يعده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفوا لهم وضع أطريك أتي لهم فوى النبي ومحمد وبو أرأي لي النبي وصحابه gbẹni tí ó ń tẹ̀lé ìlànà nábì tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hun kó fi kẹtí atọ́rọ̀ yìí kó fi kárí wọn gbọ́wà tí a ń gbọ́ ètò àdínà ó sọ̀rọ̀ akíwà pẹ̀lú gbọ́lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nam ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa azawaju fil islam bí a ṣe máa ń fẹ́yàwó bá ṣe máa ń lọ́kọ̀ọ́ nínú Islam ètò yìí ètò tí àbí ọ̀rọ̀ kókó tá à ń sọ yìí ó wúlò fún gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí ni ó jẹ́ bàbá ni turu ọmọ rẹ̀ ọlọ́kọ ọmọ rẹ̀ ọ̀fẹ́ yàwó ó jẹ́ ìyá náà ni ọmọ rẹ̀ ọlọ́kọ ọmọ rẹ̀ ọ̀fẹ́ yàwó kódà àwọn ọ̀dọ́ èyí tí tí ì fẹ́ èyí tí ó padà fẹ́ gbogbo èèyàn ni ètò yìí ni ó bá sẹ́ni tó ti fẹ́ kan tí ó tún fẹ́ kejì so ọgbẹ̀ náà ni ètò yìí ni ó kárí so ní pé ibi tí mo bá ọ̀rọ̀ dé òun náà ni pé ọkọ àti ìyàwó tó fẹ́ fẹ́ra wọn so wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ láàrin ara wọn tá ń pè ní alkhitba ọmọ ṣàlàyé wípé ọ̀nà tí ó dára jù ní kó jọ pé bàbá ìyàwó òun ni èèyàn kọlọ̀ lè rí tó lè ṣe kọ́mọ́jọ kí wọn náà ni wàá lọ kó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ bàbá tìyàn náà ni wọ́n lọ ibẹ̀ láti lọ lè ṣe pé ọmọ wa fẹ́ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ̀rí kìí ṣe títọrọ lè yíwọn o kìtìbà náà ni o ó sì lè wáyé kó jẹ́ pé ọmọ náà ni ó rí fúnra rẹ̀ tó mo sọ yẹn ní ìjẹ́jọ́ náà lẹ́yìn ìgbà tí ọmọ kìtìbà bá ṣẹlẹ̀ tán tó tó kù náà ni pé títọrọ gẹ́gẹ́ bó ṣe wà nínú àṣà tiwa torí pé mo fẹ́ máa gbé ọ̀rọ̀ àṣà tiwa bá a ṣe ń ṣe èyí tí ó bá ẹ̀sìn ọlọ́run ọba mu á fi rinlẹ̀ èyí tí ò bá bá mu á sọ pé kí ká jìnà sí kí wọ́n lọ lè tọrọ àbí ní kí a fẹ́ rí ọmọ ọkùnrin gẹ́gẹ́ tó fẹ́ fẹ́ ọmọ wa so kò sí nǹkan tí ó burú ń bẹ̀ kí àwọn bàbá ìyàwó kọ́ làwọn fẹ́ rí ọmọ ọkùnrin kó yọjú sáwọn sòbẹ́ àbáyẹn ní àwọn kankan tó fẹ́ bí tó fẹ́ wádìí nípa rẹ̀ tó kù sí tí ó tako ẹ̀sìn nínú nǹkan yẹn tí ò bá tiẹ̀ sí nínú ẹ̀rí kan nínú n'inu ah, àbí nínú ṣèṣì àbí nínú ọ̀rọ̀ act àmọ́ kò sí tó tako torí pé ni al'ada muhakkama so al'ada nǹkan tá a máa so tí o bá ti ta ko ẹ̀rí kankan nínú ṣẹ̀ríà àwọn tó bá jẹ pé aládàá ti fẹ́ mọ̀ lóyè ó ti ń ta ko kankan nínú ṣẹ̀ríà èèyàn ra yọ àlàáńdà yẹn kalẹ̀ ni so àwọn èèyàn máa ní kí ọkọ yẹn kọ́ yọjú kọ́ ara wọn kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ ìkankan bẹ tó mọ tó ń ṣẹlẹ̀ báyẹn náà wọ́n lè wá ní kí bàbá ọkọ wọ́n lè wá ní kí ìyàwó ọmọ yẹn fẹ́ fẹ́ yàwó ni kí ọkọ yọjú sí ọlá ọmọ yẹn obìnrin yẹn ò lè yọjú sí ọ àfi kó jẹ́ kí àwọn bàbá rẹ̀ àwọn ni wọ́n yọ̀ǹda kó wá ní kọ́mọ obìnrin kó wá so ọ̀kíní ẹ̀ máa ń ṣẹlẹ̀ gan-an kọ́lá ẹ̀ máa ń dá wàhálà lẹ́ǹgbà mi tí bàbá bàbá ọkọ ní ọ̀fà so ẹ fẹ́ fi ọmọ wà ní kọ́mọ obìnrin ọkọ wá yọjú sí ọ náà à irọ́ o so tó a pé bá nìyẹn kan ti fẹ́ wádìí ẹ lọ́lẹ́ wádìí ẹ bá nìyẹn kan fẹ́ bá a sọ lọ́lẹ́ bá bàbá rẹ̀ lọ́lẹ́ bá a sọ so tó bàbá rẹ̀ bá wá ní pé òun yọ̀ǹda kọ́mọ yìí so bí ó ti ṣe kí ìdí ọba mu torí pé obìnrin kò gbọdọ̀ jáde láì ṣe pé bóyá òbí rẹ̀ mọ̀ sí gbọdọ̀ lọ́ọ̀dì kankan pàtàkì jùlọ kọ́ lọ sílé àwọn tí wọ́n láwọn fẹ́ fẹ́ so láì ṣe pé bóyá àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ tọ́ bó ṣe ni wọ́n tún máa ń tọrọ yẹn náà wà ń bẹ̀ bí ẹ fún wa ní ọmọ yìí àwọn náà sọ pé tọ̀ gbogbo aládàá tó máa ń wọ̀ yẹn náà kọ́dà àwọn míì máa ń kọ lẹ́tà ni tí wọ́n lọ fi rìkọ́ìtì wọ́n kọ lẹ́tà pé ẹ fún wa ní ọmọ yìí àwọn míì wọn kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ràn yàn lọ síbẹ̀ ni kò sí tí wọ́n ta òfin ọlọ́run nínú ilé yìí tó káwọn náà sọ pé a fún yìí tó ibi ìyàlàyé wa wà ń bẹ̀ tó bá ní wọ́n fún yàn ní ọmọ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní Ìlọrin àbí ní ilẹ̀ Yorùbá tó tó ní a fún tó ṣe kókó lọ́dọ̀ àwọn ènìyàn ni pé kì í ṣe pé wọ́n láwọn ti so yìgì kọ́lá àwọn ọgọ́ sọ pé àwọn ọ̀gbà fáwọn ṣe èyí tó bá lè fún yàn ní ọmọ fún ní lẹ́tà àwọn múwe lọ àwọn náà múwe padà wọn lọ lè lẹ́yìn ìgbà wọn ni wọn lọ lè dúpẹ́ so kí wọn lè dúpẹ́ yẹn náà kò sí nǹkan tó burú mbẹ̀ kò takun kankan nínú ṣẹ̀ríà ọlọ́wọ́n ọba torí pé ọlọ́wọ́n ọba ti ẹ̀ fẹ́ kí yàn ó ṣoore fún yàn kí yàn ó dúpẹ́ lórí ewu ló tọ́ kí yàn ó fún yàn ní ọmọ pé a fún ní ọmọ yìí kí máa fẹ́ ẹgbọ́rọ̀ tí mò ń sọ yìí o a fún wọ́n wí o àmọ́ nínú tí wọ́n gbọ́ yí nínú èdè wọn gẹ́gẹ́ ni pé wọn ò tí ì so wọn papọ̀ wọn ò so wọn papọ̀ tò ní irú àsìkò yẹn torí pé kí ni sàdáàkì ò ní ti sí ń bẹ̀ wọ́n kà láwọn fún wọn lọ́mọ ni tò léyìí náà kódà ń gbà mí tó wá di pé fẹ́ lómi lọ́mọ ibẹ̀ wà ló ti máa ṣẹlẹ̀ tẹ́lómi ò ní sí kò lè máa sun lé mi ni kò lè tí ì lè máa sun rẹ o àti tó bá jẹ́ pé bàbá yẹn ń tó gbà lérò tó sì sọ jáde náà ni pé mo ti ṣu ẹ̀yin méjèèjì papọ̀ bákan náà kí sàdáàkì ó sì tẹ̀lé so eléyìí mo fẹ́ kí agbọ́nrin yìí kó clear tó bá ní ọlọ́lẹ̀ ń dúpẹ́ tó nínú ẹ̀sìn ọlọ́run ọba kò sí tó burú bí kí yóò ṣe oore fún yàn kódà àhánẹ́bísọ̀ ọlọ́ sọ́lọ́ ní kí wọ́n lẹ́mu yẹ́ṣukúrì náà sá lẹ́mu yẹ́ṣukúrì lọ ẹni táwọn èèyàn bá ṣoore fún tí kì í lọ lè máa dúpẹ́ tọ́lọ́run bá ṣoore fún tó súnmọ́jú náà nípẹ́ nìyẹn ò ní lè dúpẹ́ fọ́lọ́run ọba náà lè dúpẹ́ fọ́lọ́run torí ẹni tí ò tú ọlọ́run náà ló ṣe nǹkan fún ọ yìí nìkan o ò dúpẹ́ rẹ̀ tí ọlọ́run bá tó wá bù háyà o ò dúpẹ́ rẹ̀ náà ó fojú yẹpẹrẹ rẹ̀ náà ni pé kí ló ṣe fún ọ ní kíni tó ṣe nǹkan tó tóbi fáwọn ẹlòmíì tó tóbi tó tóbi tó tóbi tó tóbi o ò nílé ọ̀rẹ́ rẹ̀ dúpẹ́ mọ́ so n tó ń bẹ níbi hadith yẹn nìyẹn so kò sí tó burú níbi kíyàn lọ lè dúpẹ́ tọ̀ síwájú kó tó wá di pé wọ́n láwọn máa ń mú ìwé lọ́pàá fún wọn ẹ lè gbọ́ngbà míì kí àwọn mọ̀lẹ́bí ilé ìyàwó kan sọ pé ẹ fún wa lásìkò díẹ̀ náà á lọ lè ṣèwádìí tí ẹ rí ìwádìí wọn tó máa lọ lè ń ṣe yẹn kì í ṣe kán lọ lè ń béèrè wa rẹ o wọn lọ lè ń wo yẹ̀pẹ̀ wò nù wọn lọ ń wo yẹ̀pẹ̀ tó wọn lọ lè ń wo kùránì wọn lọ lè ń wo iṣẹ́ sísọdá tó kún àbí kò kún ṣe rí kíní yìí inú tó burú jù láyé ni tó ṣe kéńgbà míì gan ọkọ àtìyàwó yẹn ni pé ọmọ àwọn ọkùnrin àti obìnrin ọ̀rọ̀ wọn ti wọ̀ wọn sì wọn nífẹ̀ẹ́ ara wọn wọn bá ní ẹdúró ẹ̀jẹ̀ ká lè yẹ̀wò wọ́n yẹ̀wò báyìí wọn ni kò kún o aláì àwọn bàbá yẹn ò ní gbà tẹ́kàrí pé bírí wọn kàn yílẹ̀ kan náà ni wọ́n kàn yí ní ẹ̀ máa wọ̀ ah kí ló ṣẹlẹ̀ àti ẹ̀ ọkọ̀ kan máa wọ̀ ah wọ́n ti ní wá wọ́n ti ní ṣe kíní kan kódà àti ah, gbígbé tẹ́ so kí ló fà ní pé wọ́n ti lọ yẹ nǹkan wò wọ́n ti lọ so léyìí aláì ọ̀tà kòlànà nẹ́bì ọ̀tà kòlànà nẹ́bì ó burú gan àbí kọ́ jẹ́ pé láti ilé ọkọ náà ni làwọn ló ti ní ṣe sùúrù náà já lọ lè já wádìí já ṣèwádìí ọmọ já ṣèwádìí rẹ̀ náà ìwádìí náà làwọn lọ lè ń ṣe yẹn wọn lọ lè ń yẹpẹ̀ wò náà wọn lọ́dọ̀ àwọn aláàfáà tó bá wọn wò yẹpẹ̀ tó bá wọn wò sábì wàlọ́hì lè àbí kí wàlọ́hì mo tún fẹ́ ìrú abẹ́fẹ́ mọ̀ wáyé irọ́ ni látòkè kanlẹ̀ ẹlòkún sí dìkì nìyẹn irọ́ ni kò bẹ́ irọ́ lásán wá kọ́ ìyún ó jáde kó nu islam ni ìyún ní jẹ́ mùsùlùmí máa ewu nǹkan nítorí nǹkan tí ò ní túmọ̀ irọ́ burúkú mọ́rántí ọlọ́mọṣẹ́ àforíjì fún yàn mi náà fi ń kọ́ ìṣèṣábì wọn wọn á kọ́ débi ìṣèṣábì so ní tí ń kọ́ mi wá ní pé ibi tá a kọ́ dé yìí bó ṣe máa ń fi ń wò pé sọ́kọ àti ìyàwó lè fẹ́ra wọn rèé ṣé ẹnìkan àti lágbára náà lè ṣàṣepọ̀ ṣé kí nìkan ṣé wọ́n lè jọ ibi tí yẹn lè máa gbé ibi tí ò lè gbé bá ṣe ń sọ lọ́wọ́ òdìbíjọ́ kejì ní ẹnìkan kan wá ni bàbá yẹn wá gbàtí bàbá yẹn wá ó kọ ọmọbìnrin mẹ́ta ọmọ rẹ̀ ní ọmọ rẹ̀ lóbìnrin ó kọ ọkùnrin mẹ́ta náà ni náà lọ fẹ́fẹ́ lọmọ rẹ̀ fẹ́fẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ obìnrin ó ní ọkùnrin mẹ́ta lọ́wọ́ ó wá sọ fún bàbá rẹ̀ pé èwo ni kóun mú nù wọn ẹwà dánwò ọkùnrin mẹ́ta wọn ni èwo ni kóun mú nù wọn bàbá náà wà kókó wà báwọn wà mú wá sọ́dọ̀ èmi tèmi ń kọ́ ẹni tèmi ń kí nìyẹn lọ́rọ̀ rẹ̀ ẹni wá ní kí èmi ní kí n dá ẹni lóhùn wá dá bàbá yẹn lóhùn gbàtí mo wá so mo wá kọjú sí ẹni tí ń kọ́ mi pé a ah, kìíní yóò mọ̀ aláwọ̀kọ́ ku òun ku wá èkejì ku ó ku fọ́ so kẹta ku sísè gbogbo ẹ̀ ọ́ta ah, pé kìíní yóò bá mu hmm. ẹni kí ni ẹni tí ń kọ́ mi ń wí ọ wá sọ lárúbáwá ó ní ikhtar láha ẹ̀ṣìdá àwọn wáhìdì ikhtar láha wáhìdà ó wọ́n mú obìnrin yẹn sìmínà kan wò sùn ó bá mú ẹyọkan pé ẹyọkan yìí ni àbáyàwó bá ní ah sílé yìí ni sílé ọlọmọṣẹ àṣàforíjì fún yà Ọlọ́run tó ẹ dákun ntí ò rí bírọ mọ àwọn pé ẹ irọ́ táwọn fi ṣe kí ní ìlélẹ́ yìí tí pé calculation tẹgbẹ́ kalẹ̀ náà bó lẹ ti rí irọ́ ni bó ti rí calculation ike ẹ̀ wó kọ rẹ̀ ẹ̀yìn kakí Fatima bá ní yìí báyìí ni ádàbí rẹ̀ jẹ́ ẹ̀ wọn àti Ibrahim ìbá ìládàdì wọn jẹ́ ẹwà lù kẹfì oṣù sí gbogbo ẹ̀rọ dáadáa irọ́ ni gbogbo ẹ̀ látòkè kalẹ̀ ma anzalallahu biha min batil min sultani ma anzalallahu biha min sultani gbogbo ẹ̀yàn yá irọ́ látòkè kalẹ̀ àtẹ̀ntó ń tẹ ìsáàbì ni àtẹ̀ntó ń tẹ káàtì rọ́múlì ni gbogbo ẹ̀ pátápátá irọ́ ni gbogbo eléyìí náà wá fi ń ba yí àwọn èèyàn jẹ́ káàkiri so wọ́n fi fún ẹni tí ń wò àtẹ̀yìntẹ̀ lọ lè ń wò lọ́dọ̀ ọ̀ràn anabi sallallahu alayhi wa sallam ní àdísù àbí òrìrìta anabi ni min atakahinan aw arrafan wọ́n tó bá lè wá ogun ẹni tí ń yẹṣẹ́ wò láyé kùránì ní fi ń wo ni ìpẹ̀ ní fi ń wo ni omi ní ń wo ni àtẹ́lẹwọ́ ní ń wo ni gbogbo tó lè wù kọ́ máa láyé rẹ̀ anabi ni fasaddaqahu bima yaqul ó wá gba ọ bí kò nífẹ̀ẹ́ ni anábì ní faqad kaffara bima unzila ala muhammadin wọ́n ń wo ọgbà kùránù gbọ́mọ́ o ẹni pé o ti di kèfèrí o ti takò ń tálọ̀ ń sọ o tọ́lọ̀ ní pé ẹnìkan kan ọmọ kọ̀kọ̀ àfèmí nìkan ni mo máa ń fi kọ̀kọ̀ mi ń tọ́ pamọ́ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ìfihàn iná ni èèyàn gbọ́dọ̀ mọ́ tọ́ pé máa fẹ́ wádìí kọ́ wájẹ́ pé ìwádìí yẹn wà dọ́dọ̀ọ́ alọ́lẹ̀ ń yẹ nǹkan wò ẹ má lọ yẹ nǹkan wò ẹlòmíràn máa òkè bù láwọn àṣẹ báyìí ẹ n tí ò yé wa tẹ̀sí ní a kọrùn bọ́ bẹ́ẹ̀ ni wàllá Islam ti fún ọ ní provision fa Islam ti provide n tó ṣe fún ọ n tó ṣe náà ni pé wọ́n ní o ṣe fúnra rẹ̀ ṣe kọ́ra yẹn ṣe ṣe kára fún yàn gbogbo ẹni tẹ́ bá dín lọ pé ṣe ṣe kọ́ra fún yàn òpùrọ̀ ló ń tọ̀ ìyẹn lè yóò ṣe fúnra yàn kí ni nǹkan tó ṣe ó yan náfìlà méjì péré náà ni tó bá ti yan náfìlà méjì ó ìsọfúnlọ́n kọ́ lọ́wọ́ o tọ́ èmi ọmọ ó wọlọ́mà kò yé mi wọlọ́rọ̀ yìí yé o ní tí ó ṣẹlẹ̀ ń jọ wájú èmi ọmọ wọlọ́mà ọmọ mi ọ̀ àdàkọ rẹ̀ tó fẹ́ fẹ́ lágbájá tó wájú kó bá dá ọlọ́run jẹ́ kó bọ́ sí tí ò bá dá mọ́jẹ́ kó bọ́ sí aláì ò ti tán bí ànábì ṣe ní ká máa ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nìyẹn gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láyé wa bá nàbí ṣe ní a máa ṣe nù so léyìí ni ìlànà nàbí sallallahu alaihi wa sallam tó ṣe pé ó mú àlàáfíà lọ́wọ́ so kìí ṣe kí bóyá nìkan ni ó máa purọ́ fún yín ni ó máa dá wàhálà kalẹ̀ fún yín lórí nǹkan tí so eléyìí níta gbọdọ̀ ṣàkíyèsí ni tó bákan náà kíyàn lọ lè tọrọ kọmọ yọjú ẹni pé kí ọkùnrin kọ yọjú sílé àwọn tó fẹ́ fẹ́ ẹ kí a mọ̀ wọ́n pé ah irọ́ wà nígbà bóyá ń tẹ́ẹ̀fì nígbà kí kọ́ lọ léwu ṣẹ́ o àmọ́ nǹkan tó ń fi nígbà ni pé wọ́n lè mọ bóyá tribalism ta'assub pé ah kì í sọmọ lọ́rin à nígbà o kì í sọmọ ọ̀fà ọmọ ọ̀fà láfẹ́kọ́fẹ́ à nígbà arọ́rọ́ ọmọ ọ̀ṣun là ń fẹ́ o bóòlù sí lọ fẹ́ ọmọ lọ́rin láíláí àgbà ọmọ ọmọ lọ́rin láfẹ́ bóòlù lọ lè fẹ́ ọmọ ọ̀ṣun àgbà ìrọ̀lẹ́ yìí náà kódà àbí tí èèyàn bá ní reason tó jẹ́ ní ohun tí èsì tààsù tí èsì tribalism bí alápèjúwe ní sáà máa ṣe é ṣe ńgbà míì kó jẹ́ pé òbí tó bí ọmọ rẹ̀ òbí yẹn èròǹgbà rẹ̀ náà ni pé òun ò fẹ́ kọ́mọ òun ó jìnà sí ọ̀hún kò fẹ́ kọ́mọ òun ó jìnà sí ọ̀hún so wá wò pé ah ọmọ yìí bóyá nítorí ìfẹ́ tó ní sí pé má lọ jìnà kò ní kọ́ má lọ kọ àmọ́ má lọ sí jìnà so àmọ́ àwọn òbí náà kàn gbọdọ̀ wà wọ́n gbọdọ̀ wà very careful nírú àwọn situation báyìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ mọ bó ṣe bá ọmọ rẹ sọ̀rọ̀ tí ó fi rí ọgbọ́ yé jẹ́ kó yé pé ní tribalism o ní ẹlẹ́yàmẹ̀yà o pé ẹ̀yà kan ní kíní kankan kan o àmọ́ tó wù mí náà ni pé mo fẹ́ máa rí ọ mo fẹ́ máa rí ọ nítòsí mi ní ọmọ ìlọ́kọ̀ mo fẹ́ máa rí ọ wà nínú ìlú yìí náà ni mo fẹ́ kó wà kò tó burú níbi yẹn so tí ì ṣe pẹ́lẹ́ yá mẹ́yà náà nítorí pé kí ni anábì sallallahu alaihi wasallam anábì kọ̀ kí ká máa ṣe lẹ́yà mẹ́yà anábì ní àwọn nǹkan kan bẹ tó ṣe pé nǹkan burúkú tó pé wà ìmọ̀ kan ní tó pé mo sì kórìíra rẹ̀ anábì ní arba'un nǹkan kan mẹ́rin kan bẹ tó pé ìwà àwọn jàhílíyà ni anábì ní la yatrukunahun àwọn èèyàn sì fẹ́ fi àwọn ìwà yẹn lẹ̀ anábì ní arba'un fi ummati minal jahiliya la yatrukunahun àwọn èèyàn sì fẹ́ fi irú nǹkan yẹn lẹ̀ ó sì máa ń bẹ anábì bàtà anábì ọkọ̀ ọmọ kan ni pé at-ta'nu fil ansab kí wọ́n fẹnu gún ẹbí ẹlẹ́bí kan wọ́n ní àwọn tí ràn wọ́n yẹn ọ̀dá yẹn àwọn tó yẹ pé kí ní kan bẹ̀lẹ̀ ah so anábì ní kí ní yẹn ọ̀dá ta'asub ta'asub yẹn ni pé tribalism ẹlẹ́yàmẹ̀yà pé a mọ́ dọ̀bìnrin mi gbọ́ wa òfẹ́ kó fẹ́rù wà wọn kìíní kan so àbí ń bò mí náà nínú lọ́rin náà nínú ìlú tán jẹ́ yorùbá ara wọn kan ní ọgbọ́dọ̀ wọ́n lọ́rú ọgbọ́dọ̀ làdúgbò báyìí o ní kankan gbogbo yẹn ọgbọ́dọ̀ kíyèsí kí yẹn ó kẹ́mi kó mbẹ́ àmọ́ iye láìfọ́ ọmọ mi tán ti bàjẹ́ látara rú nǹkan báyẹn tán ti kó bá so tí yẹn bá ti pé yẹn bá rí ẹni tí ó bá wá tọrọ ọmọ ẹ̀yàn النبي إذا أتاكم من حديث أبي هريرة رضي الله عنه حديث من سنن ابن ماجه النبي إذا أتاكم من ترضون خلقه ودينه فزوجوه النبي tẹ́ bá ti rí ẹni tó ṣe pé ẹ̀sìn rẹ̀ ìwà tó ní lọ́wọ́ ó wù yín ẹ̀sìn ẹ̀sìn Islam náà ní í ṣe ó níwà lọ́wọ́ kìí ṣe oníjàgídíjàgan kò í ṣe olè kò kìí ṣe èèyàn rédèrèdè ah fọ́sẹ̀wíjú ẹ fún lọ́mọ fún lọ́mọ ẹ jẹ́ kó fẹ́ ọmọ tẹ́ bá fẹ́ tó bá fẹ́ fẹ́ anábì ní illa taf'alu anábì ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ takun fitnatun fitna ni ó máa ṣẹlẹ̀ o wa fasad fil ard takun fitnatun fil ard fitna ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ni genotype rẹ genotype àwọn afá àwọn dá sí ọ̀rọ̀ genocide náà kọ́lọ́n kọ́ bá wa san àwọn afá lẹ́sàn-án aláyọ̀lọ́n kọ́ bá wa san lẹ́sàn-án rẹ̀ ṣé mọ̀ pé nìsín níbi ọ̀rọ̀ ó ṣe genotype kò ṣe genotype pé ẹ̀jẹ̀ lágbájá àti ẹ̀jẹ̀ làkásìgbè tí wọ́n bá fẹ́ra wọn tí wọ́n ní possibility irú ọmọ tí wọ́n bí lélẹ́yìn so tí yẹn bá ka ọ̀rọ̀ àwọn àfà lórí àwọn ọ̀rọ̀ yìí yóò rí pé ètò kó àkóyawọ́ níbẹ̀ ìfẹ́ ká gbọmí yé dára pẹ̀lú ọ̀rọ̀ yìí o ìyí tó jẹ́ àkóyawọ́ ni pé ìwọ tí o bá mọ genotype rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o mọ genotype rẹ wọ ọkùnrin ìwọ obìnrin má jẹ́ kó torí pé o lọ lè lọ́kọ o fẹ́yàwó ló fi wà lọ lè ṣe genotype mo rí pé kíni ẹ ti ń kó sínú orí àwọn èèyàn ọlá kò sínú ẹ̀sìn wa kò sínú pẹ̀lẹ́ ẹ̀sìn wa ọmọ genotype ara rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin náà ọmọ tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní ìdíkẹ́ lẹ́lọ́lẹ̀ wọn wà láà ẹ ṣe ẹ lọ lè ṣe istikhara tí bá ti ṣe istikhara yóò kọ́va ọlọ́wọ́ bó gáìdì ẹ ti fọ̀rọ̀ yẹn tọ́lọ́ lọ́wọ́ nù Sheikh bin Baz alayhi rahmatullah wọ́n lẹ́yìn ìgbà tó yẹ pé ìyẹn bá ti conclude tán ẹ ti conclude nìka ẹ ti conclude pé fẹ́ fẹ́ra yín ẹ wá lọ lè wo genotype wọ́n ní kò bára kò bá mu ah, ṣé kìíní kìíní yẹn léwu o léwu ìfẹ́ pé yẹn mọ èyí tó ń kílèmù ni pé aburú yóò ṣẹlẹ̀ tí ọ gẹ́gán lọ́jọ́ iwájú kìíní yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkéda pẹ̀lú àdìsọ́kàn yẹn pẹ̀lú ìgbàgbọ́ yẹn o tó wà lókè wọn fẹ́rẹ́ kẹwọ́ àmọ́ ẹni tó ṣe pé ó ti mọ genotype ara rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ pé as lòun ọkọ ti mà pé as lòun ìyàwó náà ti mọ̀ pé as lòun ẹ má rízkì rẹ̀ o ẹ má rízkì ẹ̀ pé ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwá mẹ́nu kàn de as ah, ní ọ̀nà ní as ah, ní ọkọ̀ wá ní àmọ̀bá lọ́nà ni ìmọ̀ràn ni pé ẹ rízkì rẹ̀ so torí pé kí ni tẹ́bálẹ̀ rízkì rẹ̀ pẹ̀lú ìrísí ni pé tẹ́mìyàn nìkan bá gbé tó bá yá tẹ́mìyàn méjì gbé nísìn tó bá yá tí consequence yẹn paragbára jáde ẹ padà máa blame ara yín ẹ wà dalẹ̀ ara yín rú ẹ dalẹ̀ rú tó ẹ wò ẹni tó bá wá ṣe pé ọ̀la iṣẹ́ rí mo sọ̀rọ̀ kan jọ ní ìpèsè rí ìrísí ayé yìí nígbà míì ẹ ọ̀la ẹ̀ máa múyàn gbọ́rọ̀ ọlọ́wọ́n bá yé ẹ̀ máa múyàn gbọ́rọ̀ àwọn àfa yé dáadáa ṣe rí ẹ̀dì excess nìkan náà làwọn èèyàn máa ń rò fà excess kí à ń sá fún excess ọ̀la nǹkan mí ń tó burú ju excess lọ.

so nínú mẹ́rin wọn ni ó lè ní mẹ́ta so da àkọ́kọ́ náà ni káàtà fẹ́ ṣe gangan kí ni possibility gan kí ni tẹ́ndẹ́ kí ló fún ọ ní assurance pé ẹ bímọ so táwọn afáfẹ́ mọ sọ fún ọ ni pé mọ̀ lọ lè torí pé ọ̀fẹ́ fẹ́ yàwó gangan ló fi wá mọ lọ lè ṣe genotype káàkiri ló fi wá lọ lè ṣe pé pé àwọn ṣẹ̀fẹ́ fẹ́ yàwó ẹni mo fẹ́ fẹ́ ẹlẹ́wọ̀n àwọn genotype ẹ̀ wá ní kankan kan torí àà so ká dúró níbi tí islam bá fi wá sí ká sì mọ̀ pé wàláhì sábàbù tàbá ṣe sábàbù ń ti wá tó àwa ti ṣe ń tó yẹ káwò ṣe ká fi yókù lẹ̀ fún ọlọ́run ọba tó dá wa tòbí nílà síwájú kí n tó parí àbí kí n tó máa gbé àwọn kọ́ọ̀lù tí màá bá gbé ní èní tó níwọ̀n bá tọ́lọ́mọ ní kárí gbé tó ní ọ̀túnla ní ọlọ́jẹ́ nílọrin nílé mọ́gàjẹ́ ọlọ́jẹ́ gangan lẹ́kṣọ̀ wà ń bẹ̀ ní aago mẹ́wàá àárọ̀ so ní aago mẹ́wàá àárọ̀ ní ọjọ́ sunday yẹn so tọ́pìkì náà ni pé mahiyal bid'a kí ló ń pè ní hum hum àwọn ni so n tọ́ fẹ́ ṣe lára ìfọ́ àníyàn so kọ́nà kọ́ ṣàfihàn àlékún àgbóyè ẹ̀sìn fún ọ̀pọ̀ náà ni yóò ṣe wá sílẹ̀ ní aago mẹ́wàá yẹn so wọn ni pé Naam. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹkọ́ ètò. Alhamdulillah, ọ̀gá ńlá. Bẹ́ẹ̀ni ọ̀gá ńlá ni ọ̀rá, afá. Mo lè gbọ́ wọ̀nyí náà. Ọlọ́run ò ní jẹ́ bàjẹ́ fún yín o. Amina tẹ̀yìn náà. Ọlá àlùbáríkà náà <laughs> bóyá kéèyàn máa wá pòkà àbí kéèyàn máa wá nǹkan kan tó kéèyàn lọ fún yàn lówó kéèyàn lọ bá wọn gbẹ lọ sí èlé ṣe. ṣé rí èyí tó jẹ́ kókó òun ni kí ó ń kálukú kọ́ bẹ ọlọ́run ọba fún ara rẹ̀ àkọ́kọ́ nù sórí ẹni tó ọ̀rọ̀ náà lọ lè bọ́ bí ájì yóò lọ́mọ ti tẹ̀ tó wá idọ́ wọn ni ẹni tí ò débẹ̀ rí lọ́mọ rò kékeré yóò ṣe tiẹ̀ òun lọ ṣe tiẹ̀ ní ó lọ ṣe tiẹ̀ ní kó lóun ò ní rántí tiẹ̀ tó bẹ ọlọ́run ọba fún ara rẹ̀ àmọ́ kò sí tó burú bí kíyàn rán yàn lọ sí hajj yẹn lè rán yàn lọ tó a pé nìyẹn ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tiẹ̀ ó lè rán yàn lọ sí hajj tó kó tá a bá débẹ̀ tó ṣẹba mi bẹ lọ́hùn tó kò sí tó burú bẹ́ẹ̀ pé kíyàn ní kíyàn ọba yàn bẹ ọlọ́run ọba kò sí tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ti ń jẹ́ ìsì ní gàgàn wọ́n lọ wà ẹ̀ lọ́dún. naam. maaleykum salaam. alhamdulilayi káwọ nínú ìṣẹ̀lẹ̀ àkọsí tí èèyàn ya àtúbára àbí àwọn bí àwọn àyà àgbàlagbà tó máa ń tàn kátàrà wọn lọ́wọ́ tó àdúgbò wa. ṣẹ́rí kéèyàn kọ ìlà ìlà pélé ìlà àbàjá àbàmú kẹ́kẹ́ oríṣiríṣi ṣé ti mọ àwọn yẹn àǹtí èkó tó kò dáa kò dáa kò yẹ kéèyàn lè yàn kọ́ fún yàn fi yé báwọn àmì tó ti kọ́ fún ọ̀rẹ́dì òun ò ní pọ́blẹ́mù àwọn bàbá tán kọ́ ni tó pé òun ò sì mọ̀ kò sí wàhálà fáwọn ní àmọ́ kò dáa ẹni tó bá ti mọ̀ báyìí kọ́ tó ní àwọn ọmọ kọ́ ilà á wa ni tó kọ̀ dáa o tó lánà lọ́hù sallallahu alaihi wasallam lánà rasul sallallahu alaihi wasallam al-washima wal-mustawshima ànábì ní ìbínú ọlọ́run ọbẹ̀ ni tí ó mi kọ ilà bẹ́ẹ̀ ni tàtú yẹn náà tàtú tó máa ń kọ yẹn temporary ni so kò dáa kò ká jìnà sí kọ́lá kí wọ́n kó kọ sọ́wọ́ ní àṣà bí àbí kí wọ́n yàtà tú àwọn kìnnì kan tó máa ń kọ àtàwọn ọmọ kéèké tó ráwọn ń ṣọ̀dọ́ nìkan tó kò dáa kò dáa tàtú kò dáa islamically Allah ẹ̀lẹ̀ naam. maaleykum salaam. alhamdulilah ẹ káwọ. ọlọ́wọ́ sẹ́yìn síwájú. naam àtẹ̀yìn náà ó. àtìsálámì láti òkèlè. naam ẹ káwọ. ẹ tí wọ́n mọ ẹnìkan tó wọ́n jẹ́ bóyá bí olóṣèlú. ó jẹ́ oníkíni. wọ́n jẹ́ bí olóṣèlú. òkè olóṣèlú òkè. ọwọ́ ìyẹn wá rí pé bóyá ó jí owó aráàlú tó bóyá ó kó ohun síbi ìgbà kéèyàn wá rí owó òun. kéèyàn náà wá kéèyàn wá kó owó òun. Mm. ẹ̀dá kò sóyà lè pe ẹni tó kó òun náà gẹ́gẹ́ pé a lè fún òun náà ló lé kẹ́ẹ̀sán pé ẹ̀kọ́ aráàlú kéèyàn náà wá gbé kéèyàn kí ẹ lọ lè pín fáwọn èèyàn kí ẹ máa kó aládùúgbò ó lè ó lè gbé ó lè gbà ènìyàn náà jalè náà nìyẹn tó kò dà kò dà tó kọ́ lọ ṣe oníyẹn lójú kòkòrò kó pẹ́ fara lu fún ẹ ẹ ti wọlé. Okay. Ẹ̀rọ ìlú last one náà lélẹ̀. Àlékún sọ́lá ẹ lọ straight question yìí. Ẹ̀rọ ìkúrọ̀lẹ́. Alhamdulillah ìkúrọ̀lẹ́. Ọkọ̀ tì ní mi kọ́ ni mo kọ́ tẹ̀ táìmì náà jẹ́ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Inshallah fún àtàwọn afẹ́ pè sí ẹ̀yìn ètò. Nọ́mbà mi 08103351519 08103351519. Olùfọ̀tà sọ̀rọ̀ ló ń dágbére pé السلام عليكم ورحمة الله وبركاته